ní tó ṣẹlẹ̀ ni pé ìyá mi wọ́n notice pé bóyá èmi àti bàbá mi ń ní nǹkan papọ̀ pé nǹkan ń bẹ láàrin wa. ṣé bóyá ni àbí nǹkan ń bẹ láàrin yín. nǹkan ń bẹ láàrin wa. nígbà tí ẹ wà ní ọmọ ọdún twenty. bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ni. ok ẹ continue. so ìgbà tí ìyá mi bẹ̀rẹ̀ sí ń wò pé ah kí ló ṣẹlẹ̀ kí nìkan kí nìkan pé nǹkan ń bẹ láàrin ẹnìyá àti ọmọ yìí so ìgbà tí mo wá pé twenty one years so ìyá mi wọ́n notice pé mo lóyún so wọ́n á pè mí pé à ta ló fún ẹ lóyún ta ló fún ẹ lóyún àwọn sábà mọ ẹni tó fún mi lóyún so kò dẹ̀ ṣe é sọ síta pé bàbá mi ló fún mi ní oyún but gbogbo ìgbà tí ìyá mi bá fi lè pè mí pé ta ló fún ẹ lóyún ta ló fún ẹ lóyún so àwọn àmọ́ wò pé kí ló dé ìwà arábìnrin yìí tó bá ṣàtọ́ àsìkò ọmọ yìí máa mú ẹni tó fún ní oyún wá. tí dáàdi yín máa ń sọ bẹ́ẹ̀ni ok so ètí dájú mi máa ń sọ nìyẹn pé wọn máa mẹni tó fún lóyún máa mú ẹni tó fún lóyún wá so ọ̀rọ̀ yẹn le débi pé ìyá mi wò pé tóun ọba jáde sọ̀rọ̀ yóò kàn máa yóò kàn máa di ọ̀rọ̀ tó máa tóbi ni so wọ́n pe gbogbo àwọn ẹbí wọ́n pè wọ́n jọ so wọ́n mú ọjọ́ pàdé tí gbogbo wa máa péjọ tájọ máa ṣèpàdé. ẹ kú dédé àsìkò yìí o ẹ kú dédé àsìkò yìí o ẹ̀yin èèyàn wa tẹ́ ń wò mí nílé lóko orúkọ mi ò yípadà sọlá káfíńtà náà ní í jẹ mo ní mẹ́wàá ń ṣẹlẹ̀ àwọn kan sọ pé mẹ́wàá wo ní ń ṣẹlẹ̀ hmm. ẹni ìjọba bá ní ń pera rẹ̀ lọ́mọkùnrin hmm. adìẹ tí ò sì tí ì kú kò tí ì mọ irú tí ó pa òun ẹ tẹ̀lé mi ká lọ kí ẹ wá gbọ́ lẹ́nu arábìnrin yìí kẹ́ lè mọ̀ pé mẹ́wàá ń ṣẹlẹ̀ káàsán sá. ẹ jọ ẹ sọ̀rọ̀ sókè. ẹ káàsán sá. ah ohùn mi lókè ju ohùn yín lọ kí ló dé. ẹ káàsán sá. ẹ jọ kí lorúkọ yín. adéọlá lorúkọ mi. ẹ ẹ ẹ ti ń pè mí ó ti tó bíi ọ̀sẹ̀ bíi mẹ́ta sẹ́yìn báyìí tẹ́ ẹ ti ń pè mí tẹ́ ẹ sì sọ pé ẹ fẹ́ bá mi sọ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan ìgbà tí mo wá lísìn sí yín mo rí i pé ọ̀rọ̀ yìí kọjá òye mi ó kọjá tèmi nìkan lè dá gbọ́ mo wá bí yín pé iṣẹ́ ẹ lè wá ìlú wo lẹ sọ pé ẹ wà. Mali ni mo ti wá. Mali lẹ ti wá sí Nàìjíríà ẹ dákun ìjẹ́ ẹ lè ṣàlàyé fún gbogbo ayé ntẹ́ ló ṣẹlẹ̀ láti ìbẹ̀rẹ̀ tó fi dópin. bẹ́ẹ̀ ni sà ẹ kú dédé wòyí mo kí gbogbo ara lé orúkọ mi ni Adéọlá ní tó gbé mi wá láti Mali wá sí Nàìjíríà ó jẹ́ ní tó máa ń dùn mí lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n màá ṣàlàyé fún ẹ̀yin ara lé kẹ́ ẹ lè gbà mí ní so ìyànjú àbí ìmọ̀ràn yorùbá yìí gan dán lẹ́nu yín mọ́. ìmọ̀ràn kẹlẹ̀ gbà mí ní ìmọ̀ràn ní tó ṣẹlẹ̀ ni pé mò ń gbé pẹ̀lú àwọn òbí mi méjèèjì ìyá ati baba. so mo je jẹ́ ọmọ ọdún twenty years gbà tí mo fi ń gbé lọ́dọ̀ so ní tó wá ṣẹlẹ̀ ni pé ìyá mi àti bàbá mi máa ń ní so ìjà yẹn débi. wọ́n máa ń jà kí ni nǹkan tó máa ń fa ìjà wọn gan bíi kán má gbọ́ra wọn èkí ń gbọ́ra wọn yé so ní máa ń fa ìjà lẹ́kọ̀ọ̀kan. kí ni ń fà tí wọn fi gbọ́ra wọn yé. ní tó ṣẹlẹ̀ ni pé ìyá mi wọ́n notice pé bóyá èmi àti bàbá mi ní nǹkan papọ̀ pé nǹkan ń bẹ láàrin wa. ṣé bóyá ni àbí nǹkan ń bẹ láàrin yín. nǹkan ń bẹ láàrin wa. nígbà tí ẹ wà ní ọmọ ọdún twenty. bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ni. ok ẹ continue. so ìgbà tí ìyá mi bẹ̀rẹ̀ sí ní wò pé ah kí ló ṣẹlẹ̀ kíníkan kíníkan pé nǹkan ń bẹ láàrin ẹni ìyá àti ọmọ yìí so ìgbà tí mo wá pé twenty one years so ìyá mi wọ́n notice pé mo lóyún so wọ́n á pè mí pé ah ta ló fún ẹ lóyún ta ló fún ẹ lóyún àwọn sábà mọ ẹni tó fún mi lóyún so kò dẹ̀ ṣe é sọ síta pé bàbá mi ló fún mi ní oyún but gbogbo ìgbà tí ìyá mi bá fi lè pè mí pé eh, ta ló fún ẹ lóyún ta ló fún ẹ lóyún so àwọn máa wò pé ah kí ló dé ìwà arábìnrin yìí tó bá sàtọ àsìkò ọmọ yìí máa mú ẹni tó fún un ní oyún wá. tí dáàdì yín máa ń sọ. bẹ́ẹ̀ni ok so èyí tí dáàdì mi máa ń sọ nìyẹn pé wọn máa mẹni tó fún lóyún máa mú ẹni tó fún lóyún wá so ọ̀rọ̀ yẹn le débi pé ìyá mi wò pé tóun ọba jáde sọ̀rọ̀ yìí kàn máa ó kàn máa di ọ̀rọ̀ tó máa tóbi ni so wọ́n pe gbogbo àwọn ẹbí wọ́n pè wọ́n jọ so wọ́n mú ọjọ́ pàdé tí gbogbo wa máa péjọ tájọ máa ṣèpàdé. mọ́mì yín lọ pé ìpàdé mọ̀lẹ́bí lórí yín àti dáàdi yín. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni okay. so wọ́n pè pàdé so ó kù bẹ́ẹ̀ bí ọjọ́ méjì tí àwọn ẹbí mú pa máa ṣe pàdé so bàmí kan pè mí pé kí n jẹ́ ká lọ kí n jẹ́ ká lọ so a kó sínú mọ́tò wọn so ó di gáréjì kí la fẹ́ lọ sí ìwọ máa wò so ibi gáréèjì tá a wà tá a ti fẹ́ wọ ọkọ̀ so lẹ́nìkan ti wá arákùnrin kan ti wá tó ti wá bá wọn pé báwo ni ọ̀rọ̀ tá a jọ sọ bàbá ní ọkọ̀ náà ni so owó nǹkan mo sáré tí wọ́n kawó lé wọn lọ́wọ́ ìyókù nǹkan wọn láwọn máa ṣe transfer sí àkáǹtì wọn bá bọlẹ̀ wá ń lọ ìwọ máa wọ̀ rí ṣáà wò so bá a ṣe ń lọ bá a ṣe ń lọ bá a ṣe ń lọ gbàtà òkè kò sí wàhálà ìlú yìí ni mo wà tí mo fi bí àkọ́bí tí mo fi bí ẹlẹ́ẹ̀kejì tí mo fi bí ẹlẹ́ẹ̀kẹta. ẹ dákun ta lẹ bí ọmọ mẹ́ta fún. bàbá mi ni mo bí ọmọ mẹ́tẹ̀ẹ̀ta fún. ìgbà tẹ dé mali ṣé gbogbo ara lé ò mọ̀ yí pé mali lẹ ni kò sí anybody kò sí ẹnì kankan tó mọ ní tó pé fóònù tí mo mú kò láti nàìjíríà wọ́n ti gbà lọ́wọ́ mi bàbá mi ti gbà lọ́wọ́ mi sim card line tí mo fi pè tí mo fi ń pe àwọn èèyàn wọ́n ti kan so wọ́n ra mi tuntun ni wọ́n rà fún mi pẹ̀lú sim card. ẹ má bínú ṣé àwọn tí wọ́n wà ní mali yẹn ṣé wọn ò mọ rí yín ní rí pé ẹ̀yin àti bàbá yín lẹ́jọ́ ní nǹkan pọ̀ ní àbí kò sí anybody tó dá wa mọ̀ rárá nítorí pé a wá láti ìlú kan sílùú yẹn ni so àdéhùn ń gbé bíi lọ́kọ-láya. ìyẹn àti dáàdi yẹn ẹjọ́ ń gbé bíi lọ́kọ-láya. bẹ́ẹ̀ni sà. náà dẹ̀ dùn sí i. ó jẹ́ tó máa ń bà mí nú jẹ́. ok kí wàá ní nǹkan tí ó dé tẹ́ fi báwo lẹ ṣe ṣe alábàápàdé àti pé ṣé ẹ mọ nọ́mbà mọ́mì yín lórí tẹ́ fi lè pè wọ́n ni àbí nọ́mbà ẹbí wọn kankan. kò sí nọ́mbà kankan tí mo mọ̀ lórí kò sí nọ́mbà ẹnì kankan tí mo. bọ́jú eré yín ṣe tó yìí. bẹ́ẹ̀ni sà. kí ló dé. kò sí nǹkan tó pé mi ìgbà tí mo mọ̀ pé bó ṣe máa rí láti lè ní so wọ́n dẹ̀ ti gba sim card wọ́n ti gba fún gbogbo ẹ̀ ni wọ́n ti gbà lọ́wọ́ mi. kí ló lẹ ṣe wá bó lẹ ṣe ṣe alábàápàdé mi lórí social media. bí mo ṣe mú fún pé bí kò sáà ṣe kó ṣe so bí mo ṣe wọ Facebook ibẹ̀ ni mo ti rí i pé ẹ Ṣọlá Káfíntà Ṣọlá Káfíntà tí mo dẹ̀ rí i pé àwọn èèyàn máa ń sọ ẹ̀dùn ọkàn wọn true uh, life story wọn tí mo rí i pé wọ́n ṣe máa ń sọ tí wọ́n máa ń gbà wọ́n nímọ̀ràn mo ṣe wá wò pé ah mo gbọ́dọ̀ rí ẹni yìí kémi náà sọ life story life tèmi náà fún wọn. ok ṣé gbogbo ìgbà tí ẹ ń wo facebook ẹ rí àwọn family mọ́mí yín kankan àbí family dáàdi yín kankan tẹ́tẹ́ lè hard tẹ́lẹ̀ sọ fún pé ìlú tẹ́ wà ni mi ì rí kankan ló jẹ́ wò pé bóyá tí n bá dẹ̀ sì bá ẹ̀yin sọ̀rọ̀ pé bóyá a lè ṣe padà rí. gbogbo ẹ̀yin ọmọ nàìjíríà ọ̀rọ̀ lẹ gbọ́ yìí o ẹ dákun torí ọlọ́run ṣé dáàdi yín mọ ìgbà tí ẹ kúrò ní mali tẹ́ fi sá wá sí nàìjíríà wọn ò mọ̀ rárá o mo jí owó wọn mú tí mo fi dé nàìjíríà gan ni. ẹ tún jí owó dáàdì yín múlẹ̀ tó fi wọkọ̀ wá nàìjíríà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni sà. ẹ jọ àwọn ọmọ yín ń kọ́ ṣe kó àwọn náà wá nàìjíríà. mi kó wọn wá o mo ti kó wọn ti dáàdì mi ọ̀dọ̀ dáàdì mi làwọn mẹ́tẹ̀ẹ̀ta wà. kí ni nǹkan tẹ wá fẹ́ báyìí tí ẹ fẹ́ kí àwọn ọmọ nàìjíríà ò ṣe fún yín kí ni tẹ fẹ́. mo fẹ́ sọ ohun tó ń dùn mí lọ́kàn mo fẹ́ sọ fún wọn bóyá tí n bá ti ń sọ tí wọ́n bá ti ń rí fídíò káàkiri bóyá màá lè rí ẹbí ìyá mi àbí anybody tó bá mọ̀ mí tó lè bá mi rí wọn so tí wọ́n fi mọ ibi ibi tí mo wà lọ́wọ́lọ́wọ́ báyìí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. so ìdí tẹ́ fi wá bá èmi báyìí ni wípé ẹ ní ìgbàgbọ́ pé tá a bá post fídíò yìí ẹ rí ẹbí mọ̀mọ́ yín àbí ẹbí bàbá yín wọ́n sì ti mọ̀ wípé yín ti ń ṣẹlẹ̀ yìí ara wọn níná ti ń jó àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni sà. ẹ dákun ẹ̀yin ọmọ nàìjíríà tí ẹ̀ ń wo fídíò yìí ẹ dákun ẹ bá wa ṣíà fídíò yìí arábìnrin adéọlá yìí wọ́n láwọn nídìí ìrànlọ́wọ́ wípé àwọn ò tiẹ̀ mọ ilé mọ́ téèyàn fi bímọ àkọ́kọ́ bímọ ẹ̀kejì bímọ ẹlẹ́kẹta ọ̀dọ̀ mi báyìí ni wọ́n wà wọ́n wá ní tí àwọn fámílì àwọn bá rí fídíò yìí wọ́n lè kọ̀ǹtáàtì mi tí wọ́n bá kọ̀ǹtáàtì mi wọ́n ó lè fi rí àwọn àwọn lè ṣe alábàápàdé wọn ló wu kílẹ̀ ló wù yín irú ìgbésí ayé òlẹ̀ ló wù yín kẹ́ mọ́ gbé nìsín. ó wù mí kí n mọ gbégbé ayé òmìnira ìgbé ayé wò wá gidi nítorí pé ìgbé ayé tí mò ń gbé ń gbà wọn bí wàá pé wọ́n dé mi mọ́ nú ẹ̀wọ̀n ni bí wàá pé nú ẹ̀wọ̀n ni mo wà. ẹ̀yin ọmọ nàìjíríà ọ̀rọ̀ lẹ gbọ́ yìí o eléyìí tá a mú wá sí ti ìgbọ́ yín yìí ní ti ń ṣẹlẹ̀ ni o torí àwọn míì ó sọ pé kí leléyìí irọ́ ni ohun tó ń ṣẹlẹ̀ ni o ẹni tí nǹkan ń ṣe òun ló mọ̀ pé nǹkan ń ṣe òun o àwa tí nǹkan ò ṣe ká máa gbàdúrà kọ́lọ́ má jẹ́ aburú ṣe wá àwọn táburú ń ṣe ẹ jẹ́ ká máa ṣàdúrà kọ́lọ́ wọn bá wọn dẹ́kun rẹ̀ àwọn tí ò dẹ̀ tí ì ṣe kọ́lọ́ má jẹ́ ká aburú ṣe ẹ dákun sọ́lé ọlọ́run ẹ bá wa ṣíà fídíò yìí ẹ bá wa ṣíà rẹ̀. ó ní agbára ó gbẹnu tán <laughs> ẹ jọ̀ọ́ ṣé gbogbo ilé pátápátá ṣé ẹ yékéyéké màmá tí wọ́n ń sọ̀rọ̀ yìí àwọn ni àwòrán wọn wà lójú ẹ ẹ fídíò tá à ń ṣe lọ́wọ́ yìí àwọn ni wọ́n sọ̀rọ̀ tán yìí màmá ní ojú ń ti àwọn lẹ́yìn ọmọ kìíní ìkejì ìkẹta tó fi bí mẹ́ta mo dẹ̀ mọ̀ wípé àwọn ọmọ yìí wọ́n lè má mọ̀ wọ́n lè má mọ̀ pé bàbá bàbá bàbá ìyá àwọn ni bàbá how will I say it màmá yìí lè má sọ fún àwọn ọmọ yẹn pé bàbá àwọn gangan gangan náà ló tún bí àwọn àwọn ọmọ yẹn ṣọ́rọ̀ mi yé yín màmá tẹ̀ ń wò lójú òpó yìí wọ́n lè má sọ fún àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta pé à bàbá mi màrè káwọn mọ́kànmọ́ bàbá sí bàbá wọn ṣùgbọ́n wọn ò ní mọ̀ pé bàbá ìyá wọn náà tún ni bàbá wọn ẹ rí i pé mẹ́wàá ń ṣẹlẹ̀ nǹkan máa ń ṣẹlẹ̀ nílé ayé tá a wà náà ọlọ́run bolójú rẹ wà wà àmọ̀nà tètè máa bọ̀ o àmọ̀nà tètè bọ̀ o ayé ń dàrú o àmọ̀nà tètè bọ̀ o ayé ti bàjẹ́ o àmọ̀nà tètè bọ̀ o ayé yìí ti bàjẹ́ ó ti dojúrú gbogbo ẹ̀ ti fọ́ mọ́ra wọn ẹ wo màmá yìí wọn lójú ń ti àwọn ẹjọ ṣé ìdá yìí ló yẹ kójú máa tì wọn ẹ kúrò lẹmọ mi tèmi tọpẹ́ àgbájé ṣé ìsìn ló yẹ kójú ṣẹ̀ṣẹ̀ máa tì wọn ẹ kúrò lẹmọ mi ọláhùn àbí mo rí kọmẹǹtì kan sìn ṣé dàí ló yẹ kójú ṣẹ̀ṣẹ̀ máa tì wọ́n àwọn tó lè mọ̀nà nàìjíríà ẹjọ́ ṣé wọn sí lórí ẹ̀rọ ayélujára ni ṣé wọn sí ní social media ni ṣebí social media náà ti rí arákùnrin tó ń sọ̀rọ̀ yìí ṣé bẹ́ẹ̀ náà ni wọn ọ̀mọ̀nà nàìjíríà ṣọmọ twenty one years a máa kiri ọjọ́ ọmọ kékeré ni bá ọba tiẹ̀ lẹ́rọ ọ̀bánisọ̀rọ̀ kó tóó di wípé wọ́n gbéra nígbà tó ti lóyún alákọ̀ọ́kọ́ ní nàìjà tíya wọn ti ń gbéta tó ti ń pariwo wípé ta ló fún ọ lóyún tí bàbá ti ń gba wájú gbẹ̀yìn ọmọ twenty one years ò mà kéré nínú ayé àwọn náà ò dẹ̀ lè pè ya wọn kọ́ngúya wọn níṣẹ́ kẹ́pẹ́ bàbá mi mà ní ah, kábíyèsí rẹ̀ ọlọ́run ẹ wò ó eléyìí tún gbẹnu tán ẹ bá wa pè wọlé hmm. tàwa la fẹ́ trust báyìí ta la fẹ́ fọkàn tán ta la tún fẹ́ fọmọ tì bàbá sọmọ ìyàwó tí bàbá fẹ́ sílé gangan gangan kò wá ohun bàbá mọ́ ọmọ tí bàbá bí nínú ló wá ohun bàbá débi wípé bàbá tún jí ọmọ gbé lọ sílùú bòmíì láti lọ kọ̀ntínú ìrìn àjò fífẹ́ wọn bàṣẹ bàbá máa jọmọ kékeré ni ó ṣe kò ṣe kí bàbá má gba twenty five thirty years lọ́wọ́ ọmọ wọn yìí eléyìí ti dùn mọ́ àwọn méjèèjì kó tóó di wípé arábìnrin yìí lóyún wọn á ti máa ṣe tipẹ́tipẹ́ kó tóó di kó já sóyún ó ti dùn mọ́ arábìnrin yìí náà ló ṣe lè volunteer ló ṣe lè tẹ̀lé bàbá nígbà tó ń lọ ṣé bẹ́ẹ̀ ni wọn ò dé gáràjì ṣọ́fọ̀kù dì wọ́n lójú ni ṣé bẹ́ẹ̀ ni wọn ò dáàrin èrò ṣé bẹ́ẹ̀ ni wọn ò débì kankan débi tó jẹ́ wípé èèyàn sì máa wà ń bẹ̀ ṣé bẹ́ẹ̀ ni wọn ò wọkọ̀ ni kán tiẹ̀ wá bogun ta pé ẹjọ́ ẹ gbà mí bàbá mi mà ló bá mi sùn ah, eléyìí tún gbẹnu tán ẹ jọ̀ọ́ ẹ bá wa pè wọlé ẹ bá ń fi nọ́mbà wa síbẹ̀ kí n pè yẹn ẹ jọ̀ọ́ irú nǹkan báyìí kí lèèyàn lè ṣe irú nǹkan báyìí tí màmá yìí ní àwọn ń padà bí àwọn ẹbí àwọn àti ẹ̀ lè rí àwọn ẹbí ìyá àwọn wọn á lè rí ta ló mọ̀ gan bóyá ìyá wọn gan ṣì wà láyé bóyá màmá ti ronú ronú ronú ronú màmá ti jáde láyé eléyìí pọ̀ o ó pọ̀ ó pọ̀ ó pọ̀ ẹ kúrò lé màmá mi. hello ma. ẹ kúrò lé màá mi. hello ma o. hello ma. ẹ kúrò lé ma. ẹ kúrò lé màá mi. Hmm. ẹ káàbọ̀ sórí ìlú. ọ̀sálẹ̀ yìí ga o. oṣù lágbára. tí alẹ́ yìí ga o hmm. ọpọlọ yóò kúkú dídàrú torí àwọn ọ̀rọ̀ míì wà tọjá ike tí yóò bá gbọ́ báyìí ó máa dàbẹ pé yóò wà ní hmm. outer space. Ọlọ́run nítorí pé mi ò understand bí ọmọ gan ò lè sọ̀rọ̀ síta ah. Ah, bàbá mi ń bá mi sùn o kí ìyá gan lè mọ̀ sẹ́rí bákan méjì ni ó lè jẹ́ bàbá yẹn áìdà kó máa lo nǹkan fún ọmọ yẹn láti máa lo àsìkí ọmọ yẹn. Hmm láti máa bá ọmọ yẹn sùn hmm. tí ọmọ yẹn gan ọpọlọ ẹ̀gbọ́n ò ṣe jí sí pé kóun lè sọ fún ìyá pé nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ ọ kó tó máa dùn mọ́ ọmọ yẹn gan fúnra rẹ̀. kò hmm. lágbára o. nítorí pé mi understand pé o bímọ àkọ́kọ́ o bímọ ẹlẹ́ẹ̀kejì. Ele tí tẹ fi kúrò nínú ìlú nàìjíríà mm. tẹ bọ́ sí mm. ìlú míì tẹ tún kọ̀ntínú fífẹ́ yín mm. ah, èpè ń ja ọmọ yẹn gidi o ìkọ̀kọ̀ ń ṣe ọmọ yẹn ìkọ̀ ń ṣe ọmọ yẹn gan gidi nítorí pé mi ò understand bí brain yẹn ò ṣe lè jí látọ̀ pé mi o ikọ́ báyìí ló ń ṣẹlẹ̀ ẹgbàá míì at least ọmọ twenty twenty one ò ń ṣọmọ kékeré mọ́. bẹ́ẹ̀ ni o. ó ti ní ó ti ní ọgbọ́n. ọ̀rọ̀ kó lè yẹ kí bàbá yẹn gan-an ó ń jájú wọn ó ń búlì ọmọ yẹn. ó jẹ́ pé ọmọ yẹn gan-an ò lè sọ̀rọ̀ síta but ọmọ twenty one years ó ti gbọ́n. as from eighteen gan ọmọ gan ti ó ti ní freedom ọmọ àwọn ọmọ eighteen gan wọ́n ti fẹ́ wọ́n ti fún wọn fọ́kọ so ó wá ń jáde nísìnyí láti wá máa sọ yìí pé òun fẹ́ freedom yẹn in fact mi ò understand ọ̀rọ̀ tó ń sọ yẹn hmm. because ó lè jẹ́ pé wọ́n tẹ̀lé fògùndín lójú irú freedom ló wá wá sí ìgbà tó ti bímọ mẹ́ta. kò yé mi o màá mi. tí tí tí bàbá tiẹ̀ gan-an ló tún á jẹ́ bàbá fáwọn ọmọ tiẹ̀. Hmm. <laughs> irú freedom wo ló wá wá báyìí. ó gbẹnu tán ọlọ́run ọlọ́run kó wá ṣàánú fún wa o àti àwọn ọmọbi tá à ń lọ báyìí o. ó gbẹnu tán ó gbẹnu tán. ayé yìí ti wá bàjẹ́ tó o. kọ́lọ̀ wá fi jẹ́ ẹ̀ṣọ́ kó wá ṣàánú fún wa. irú ọmọ bẹ́ẹ̀ yẹn ó yẹ kí wọ́n kọlẹ̀ tó wọ́n dà kó jẹ́ orí ẹ̀ kó pé torí mi understand ọmọ mẹ́ta hmm. ẹ máa gbà wá o. <laughs> ọmọ mẹ́ta wọ́n ṣe kìíní fún bàbá ẹ wọ́n tún bímọ wọ́n á tún ṣèkó mọ́ mìnà wọ́n ṣe kejì wọ́n tún. <laughs> ó tún ṣe lẹ́yìn ìgbà tó wá ṣe lẹ́ẹ̀kẹta ní ojú ẹ̀yẹ ṣe wàá ṣí àpérò oògùn tí ó ti ń gbádùn lifestyle yẹn hmm. ó ti ń gbádùn lifestyle yẹn ó lè jẹ́ àwọn èèyàn tó ti ń gbọ́n pa kíní tó ń ṣe yẹn gan-an bí wọ́n ti ń yọni sí ní ẹ̀kan kan ló ti ń sọ pé òun fẹ́ freedom. Hmm. nítorí pé bàbá yẹn kò yẹ kó bẹ́ orí ẹ̀ sógun ni hmm. ó yẹ kó bẹ́ orí bàbá yẹn bàbá burúkú ni bàbá yẹn bàbá òṣì ó fi ìyàwó ti tiẹ̀ lẹ̀ sí nàìjíríà ó wá ń fi ọmọ tiẹ̀ ẹ́. Eh? ọmọ òsì àti bàbá òfò ó yẹ kọjọ hangi ó yẹ kọjọ hangi wọn ni àwọn ọmọ yẹn tó bá dàgbà tó bá gbọ́rọ̀ sórí yẹn Ọlọ́run ó lè pa àwọn méjèèjì àwọn ọmọ yẹn kan wá pàyà àti bàbá yẹn torí ojú tì ní nà án. pọ̀ ẹ̀. that is their own grandfather sleeping with their own mother. and having them as children. Ẹ́ eh? ọlọ́run máa fi ṣọ́ wa o. Ah, it is well o. Hmm. Contribution mi sí ètò alẹ́ yìí nìyẹn. Ọlọ́run ọba ògùn wa máa ṣàánú fún wa. It is well ma. Ẹ ṣé màámi. Yes ma. Yes ma. Ah, ó lágbára o ẹ bá wa pè wọlé ẹjọ ẹ bá mi tẹ nọ́mbà síbẹ̀ ọṣẹ ọṣẹ kínní olólè yorùbá yìí mo fẹ́ kà ni o hmm. it is not ordinary mọ́mì ní kò ń ṣe ojú lásán ó ṣèkíní ó lulẹ̀ ó ṣe <laughs> wá ń wá òmìnira lẹ́yìn tó ti ṣe kẹta tó ti lulẹ̀ <laughs> Ah, ọlọ́run bo lójú ẹ wà ẹ́ ibo lójú rẹ wà ọlọ́run ayé ti dàrú ayé ti di yánmayànma ayé ti bàjẹ́ there is more to it wọn <laughs> bọ́ sẹ́yìn ní there is more to it ẹ bá wa pè wọlé ẹ bá wa fi ẹ ká fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ hmm. ká fọ̀rọ̀ ká fọ̀rọ̀ jómi toro ọ̀rọ̀ ẹ bá wa pè wọlé. Bàbáadéjọ ẹ̀yin náà pè wọlé ṣe bọ́kùnrin nìyí kí ló dé tẹ̀ ń sá fún kọ́ láti bí ijọ́ mẹ́ta ó ní agbára ẹ mọ̀ ọ̀rọ̀ míì gbà míì á dẹ̀ sósì ní lẹ́nu á tún buyọ̀ sí i á kọjọ́ ọgbọ́n òye ọmọdé tèmi tí n bá gbọ́ nǹkan mi màá dẹ̀ máa wò pé àhá ọmọ mẹ́ta tọ̀ntọ̀n à hmm. ẹ máa kúrò lẹ́ bàbá mi. hello sir ẹ kúrò lẹ́ sir. ẹ kúrò lẹ́ ẹ kálẹ́ mà. ẹ kálẹ́ sir. ẹ dẹ̀ kú ètò. ẹ wò ó ètò ni <coughs> eléyìí tó tún gbé wá rárẹ̀ tó lágbára díẹ̀ jàre. To me, ọ̀rọ̀ gbogbo eléyìí tí mo ti ọ̀rọ̀ lẹ́yìn sọ lẹ́yìn ìtòmí gbogbo tó ṣẹlẹ̀ yìí ọ̀rọ̀ rírùn ni kò tiẹ̀ sọ̀rọ̀ tí wọ́n lè máa gbọ́ sí ti ara ara because ká gbà pé olórí burúkú ni bàbá ọmọ gan fún ara ẹ̀ gan ọmọ òfò ló ń gan fún ara ẹ̀ because because nígbà tí gbogbo kìíní yẹn ti ṣẹlẹ̀ ó ti ó ti mature náà ọmọ twenty years náà sọmọ kékeré mọ́ orúkọ bá yẹn ṣẹlẹ̀ ọ̀dọ̀ ẹgbẹ́ láti pé wọn náà ti ń gbádùn bá ẹ̀ tó bá bí ti dẹ́wà tó jẹ́ pé owó kò ṣe àbá ẹ̀gbọ́n náà ló jábàálẹ̀ torí náà ò ń sọmọ kékeré mọ́. ẹgbẹ́ mo mọ́ ẹgbẹ́ nǹkan ti kọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ẹgbẹ́. ẹ má bínú jáde ṣé ẹ gbọ́ mi. à ń gbọ́ yín bàbá mi so nǹkan tí bàbá yẹn ṣe nǹkan tó burú jáì ni èyí ọmọ fún ara ẹ̀ náà gbèrè gan lòun gan because number one nígbà tí bàbá ẹ̀ gbé lọ sí Mali ṣé ẹ fẹ́ sọ fún mi pé ọmọ twenty years kò wá ní ní nọ́mbà ìyàwó kan tó gbé sórí ara ara hmm. torí èmi kù ọmọ tèmi kù kò tí wọ́n ten years ó mọ nọ́mbà mi lórí ó dẹ̀ mọ nọ́mbà mọ́mi ẹ̀ lórí ìyẹn ọmọ kékeré nìyẹn o ẹ wá sọ fún mi òun tó di àgbàlagbà tó ti àti tó dàbí ìlú kan tó ti pé ó kú nàìjíríà. ọmọ twenty one years. a ní nọ́mbà ọkọ bóyá nọ́mbà ọ̀rẹ́ ni o àbí nọ́mbà mọ́mí ẹ ni o àbí nọ́mbà ẹni ọkọ tó tiẹ̀ lè wò pé òun mọ̀ lórí tó lè pè nígbà tó wà náà. apart from that one ṣe kí ló bá tẹ pé bóyá ṣé kò ní kí ni social media ńkọ́ Facebook ah. àdúgbò tí màá lo Facebook ńkọ́ títí fi tó fi wá di pé ti dàgbà ẹni táwọn ọgbọ́n ti láti máa close to forty years ọgbọ́n ti wà àbó forty náà. bẹ́ẹ̀ni. kí ló ń wò láti gbà yẹn tó wá fi wá jẹ́ pé ìsìn ọgbọ́n ló yẹ tẹ̀mọ́ pé kí òun ti sọ pé kò ń wá sí nàìjíríà láti wá láti wá wá mọ́ mi yẹn nígbà tó yẹ pé ó ti rí i pé kò sí ọkọ mọ́ bóyá ó lè bá yẹ kó ti ń ní ṣùgbọ́n ọlọ́run yẹ Mhm. ló fi di pé sáwá sí nàìjíríà ń sìn ó wá sọ pé òun wá wá mọ́bí ẹ tí wá jẹ́ ń tún sọ̀rọ̀ fún yín kí ló tún fà á tí ò fi mọ ibi tí mọ́mí ẹ̀ ń gbé. ó lóun ò mọ bẹ̀rẹ̀ kó òun mọ ibi kankan. ẹ kí ló dé tí ò mọ bẹ̀rẹ̀ sójú ọmọ kékeré ni ọmọ twenty to twenty one years. tó pọ́síbù ọmọ twenty one years. ọ̀nlẹ̀ bá jẹ́ pé èmi ò wá mọ̀ ìwé but at least nígbà tó bá gbà bá tiẹ̀ ló nǹkan fún ni since ojú ẹ̀ ti là yẹn ó yẹ kó mọ ó yẹ kó mọ ibi tóun ti wá á ṣàmúrúkọ yẹ á mọ ìlú tí mọ́mi ti wá òun kan fún ara ṣàmọ́ ní tó ti wá tó gbó nǹkan tó ń sọ yìí èmi rí ní ìwé pé bóyá tí ò tiẹ̀ lọ́pọ̀ rárá ni bóyá àwọn ọkọ̀ wí nǹkan tó ń torí kò tiẹ̀ yé mi rárá rárá tọ́ba tọ́ba mu dáadáa ọ̀rọ̀ tó ń sọ kò tiẹ̀ kò sọ̀rọ̀ tó mọ́ pọlọ dání ó ti sá kó lọ́rùn ó sá kó mìnà ó ti wá kó àwọn ọmọ sílẹ̀ bóyá àwọn ọmọbìnrin wà ń bẹ̀ bàbá tún bẹ̀rẹ̀ sí ní láwọn ọmọbìnrin ẹ̀. òun gbọ́ fún ara ẹ̀ gan nǹkan tí àbá ń ṣe fún láti lẹ̀ wá ọjọ́ ń gbádùn ẹ̀ ni ó ń gbádùn ẹ̀ ó ń gbádùn ẹ̀ tí ó bá gbádùn ẹ̀ a ti ké síta tipẹ́tipẹ́ kò ń ṣe ìsinmi ẹ̀ṣẹ̀ máa ké síta. bẹ́ẹ̀ni lẹ́yìn ọmọ mẹ́ta. kọlọ́run ṣàánú wa ni kọlọ́run ṣàánú wa ni torí ọ̀rọ̀ yìí ègún burúkú dẹ̀ ni bó ṣe á máa ràn káàkiri nìyẹn gẹ́gẹ́ bí nǹkan tẹ́yìn náà sọ sí tó bá sọ láti bàbá tí lè máa bá ọmọ yẹn sùn. bẹ́ẹ̀ni. àdèmọ̀ bí ó ní nǹkan tó fi ń ṣe ni. ó ti káwọn kan síbẹ̀ sí ó lè má fẹ́ padà ó lè má fẹ́ padà lọ sí mìíràn tó lóun jí owó dádì òun fi wá ni. ó lè ti káwọn ọmọ sílẹ̀ ti bàbá wọn àwọn òbí náà ọdún náà ìyá mọ́mi wọn yẹn try because six tó náà ti fura torí ẹ̀ lè fẹ́ pe family but bàbá yẹn kọ̀ smart jù lọ ni. Hmm. káwọn bá obìnrin káwọn àwọn obìnrin wọn máa mójútó àwọn ọmọ gidi gan most especially àwọn ọmọ tó bá jóbìnrin kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ ok inú ẹ̀ wúrú nǹkan bá yẹn sì ṣé kò yẹ kí ìyá kó ní trust inú ọkọ ẹ̀ pé inú nǹkan bá yẹn ò lè ṣẹlẹ̀ láàrin ọkọ àtọmọ ẹ wá wo nǹkan tó ṣẹlẹ̀ sàmánìyà ẹ̀ kò ṣe kíní tó ní kò wá kíẹ́fù tó ní òun náà tí àwọn ọba tiẹ̀ náà tó fi lè notice pé dàpọ̀ ẹ̀kọ́ ń ṣẹlẹ̀ but nǹkan téèyàn lè expect ni nǹkan téèyàn lè expect ni but kò sí ìdájọ́ kì í ṣẹlẹ̀ náà but ó máa jẹ́ nǹkan kàyéfì náà kí ọba máa bọ́mọ sùn ó wá fi dípẹ́ fi ń bímọ mẹ́ta ó lágbára o. ilé ilé ìzúgbẹ̀nù tó pọ̀ wọ́n ti ẹ̀ dé lẹ́yìn ọ̀kan. ẹ kò ń ṣẹyọ kan wájọ mẹ́ta ọmọ yẹn náà nílà lùgbọ́n náà jàre èmi ò lè sọ pé bóyá lóògùn tó gbọ́ bá lóògùn ni bójú ẹ ṣe ká yẹn ó máa mọ ilé mọ́mí ẹ̀ ọ̀pọ̀ ó máa ní nọmba kan tó máa mọ ó máa kó mọ ibi tó ti wá gbogbo tó ń sọ yẹn. sórí ló sọ pé eh, eh, kíní kan bá tẹ̀lé sọ yorùbá yẹn náà pé ojú òun ṣe kíní kan eh. òun rí pé nǹkan tóun ṣe ò dá nǹkan tó ti ṣe láti ṣe pẹ̀lú kan. Hmm. ẹ jẹ́ hmm. jẹ́ sẹ́lómi náà pé wọlé ọba àti àwọn alájọ́ kórì ìyá ẹ̀ tí ẹ bá ṣì wà láyé. Hmm. ìrònú bọ́ọ̀lù ti pààyà bẹ́ẹ̀ ni nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan nìyẹn ìrònú gan ti pàyà yẹn dànù. ìrònú gan ti pàyà yẹn dànù ọ̀dájú ọmọ. ẹ na ìyá lè gbé agbọ́n lè fikún náà ẹni tó dàgbére fún tọkọ lọ ọkọ ẹkọ lọ ọmọ lọ ìyá ẹgbẹ́ máa ti mọ̀ pé torí nǹkan báyìí náà lọ́ọ́ sá lọ. bẹ́ẹ̀ ni ìgbà tí bàbá ti ń gba wájú gbẹ̀yìn pé bí kó fi sílẹ̀ ń tó ń tó bá tó lóyún fún wa. ìyá ẹgbẹ́ ó ti jẹ́ ìyá ẹ̀ gbọ́ ti ó ti mọ ó ti jẹ́ ti fún fat ó kọ̀ pé fámìlì lé wọn lórí ni so torí ẹ̀ náà ó ti sílẹ̀ ti sá lọ yẹn ó ti mọ̀ pé àwọn ṣiṣẹ́ yẹn so ọlọ́mọ ẹ̀kọ́ yẹn pé ó máa ti fi ipa rẹ̀ dànù ẹ ṣáà ló ká máa wo sí ti ẹsẹ̀ iná bóyá máa rẹ́ ni a máa rí fámìlì kan tó mọ̀. ẹ ṣe bàbá mi ṣe mi. hello màámi ah, mọ́mí ẹ pè padà. Mm -hmm. Yo, hello. Hello, ẹ kalẹ́ mà o. Ẹ kalẹ́ mà. Mọ́mí Àríkẹ́. A kó ètò ni. Ẹ wo ètò ni mà. Aláì <laughs> ó ní agbára. Ó gbẹnu tán. Ìkan tẹ́mi kan rí inú ọ̀rọ̀ yẹn ni pé ó ṣeé ṣe kó jẹ́ pé bàbá yẹn bóyá ó rò pé òun kọ́ lòun bí ọmọ yẹn kó jẹ́ pé bóyá ọmọ ọ̀rọ̀ ọmọ yẹn ti di bí ó ti ní kọ́má tẹ́lẹ̀ tó fi jẹ́ pé kò ó ti wò pé nǹkan lòun ní bóyá kó wọn á máa ṣe òfònà méjì àkọ́kọ́ nǹkan tí mo kọ́kọ́ rí sí nìyẹn èkejì tí mo tún fẹ́ sọ lé lórí pé tó ẹ pò wá gangan ló wá bí a jẹ pé bàbá yẹn ó yẹ kán lọ yẹgi fún un torí pé àti bàbá àtọmọ oníranù gbà ni wọn ìtò fi mú bàbá tó yóò fi dá ọgbọ́n yẹn tó fi mú rú ọmọ yẹn travel báyẹn ó ti pàyà yẹn sáyé torí ìyá yẹn á ti mọ̀ pé òun gangan ló fún ọmọ yẹn lóyún torí àwọn méjèèjì náà ọjọ́ orí ń jọ kan náà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. so ìrònú yẹn gangan ó lè pààyà yẹn. bẹ́ẹ̀ni. ìyá tó ti torí ẹ̀ wá sí nàìjíríà wá yìí ní ìsìn bóyá ọ̀tá ìyá yẹn ti kú ní ìsìn tí a ti ronú tí a ti kú bẹ́ẹ̀ ni tó ti kú pé báwo ni irú nǹkan yẹn ṣe máa ṣẹlẹ̀ ẹ ó ti ṣe kínní ó ṣe kínní ojú ẹ̀ o hmm. ó ṣe kejì ojú ọ̀ka o ṣe kẹta ojú ọ̀ka o wá lóun wó mi nira ó ṣẹ̀ṣẹ̀ wá wọ́ ó wá fẹ́ bẹ̀bẹ̀ irú ẹ̀bẹ̀ wo ni irú ẹ̀bẹ̀ wo ló fẹ́ bẹ̀ ìyá yẹn tó fi kó eh. ti bí ọmọ mẹ́ta tí ìyá yẹn fẹ́ gbọ́. Eh. ọkọ ẹ fún bàbá wọn. Eh, irú ẹ̀bẹ̀ wo ló fẹ́ bẹ̀ irú ẹ̀bẹ̀ wo làwọn irú ọ̀rọ̀ wo làwọn èèyàn tó bá ti ẹ̀yàn àwọn èèyàn kọ́ lọ bẹ̀ ìyá yẹn báwo ló ṣe fẹ́ rí nínú ẹ̀ ojú wo náà fẹ́ máa fi wọra wọn. Hmm. ó lágbára ọlọ́run ọba eh, ń gbọ́. òwa ni òwa òwa òwa yìí ẹ̀ wá ni torí hmm. kó kó lè tọrọ ìdárí jẹ́ ẹ̀ṣẹ̀ torí pé ojú ẹ̀ ti ká ojú ẹ̀ fà bóyá tìjú gan ni ò jẹ́ kó lè lọ lé wọn màmí bóyá tìjú ó máa mọlé ó máa mọlé bóyá tìjú yóò jẹ́ kó lè lọlé. bó ṣe wà yẹn ilé tẹ ẹ ti kú tó bá tẹ̀ jẹ́ pé wọ́n ti kó kù ń bẹ̀ sì délé yẹn wọ́n sọ pé báyìí ni àwọn ọmọ mi ẹ̀ ṣe rìn báyìí náà ṣe rìn o ibi báyìí náà kó lọ bí kò má mẹ́ni tí ò mọ ọ̀rọ̀ yẹ̀ sí ìtì yóò ti wò pé tóun bá gbọ̀nà báyẹn wọ́n á ní àwòjú òun ti ká. Mm-hmm so oògùn bọ́yẹ pé oògùn náà lò fóun dà sí pé oògùn yẹn ti ká ní ojú òun ọ̀nà dàtẹ́ ègún ò wá fi ní jà ègún ní ìsà àwọn ọmọ tó kólẹ̀ ṣégun ò ní padà jà wọ́n ni. Hmm. torí bàbá tún máa ṣáńṣọ àwọn ọmọ kó tó dé. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ó ti wù ìkúnlẹ̀ tẹ́lẹ̀ wíwá tó wá yìí kò wá níwá wípé òun fẹ́ padà ó sá kò lé ni kò wá níwá kó fẹ́ padà. ó sá kò ní nípa wíwá tó wà yìí gan-an tó bá tún rọ́kùnrin mi bó ṣe wà yẹn á tún bẹ́ mọ́. á tún bẹ́ mọ́ àtúnbẹ̀mọ̀ so ó wá níwàá pé òun ti dán mọ́lẹ̀ fún bó bá ṣe wù kó ṣe ọmọ tí bàbá bá tó wá mọ́ ọmọ tí bàbá tó gbé ọmọ mọ́lẹ̀ ọmọ mi náà tó lóyún àwa di ègún dìran. <laughs> lórúkọ jésù ègún ègún ò ní jà o. àmì o jésù àmì o eléyìí lágbára o eléyìí ní agbára <laughs> àmì tá a fẹ́ fọkàn tán mọ́ báyìí àmọ́ o àmọ́ o. bàbá ẹ mo rí pé wà ń bẹ ẹ pè wọlé ẹ jẹ́ ń kọ́ ọmọ mi padà àwọn náà ń pè láti pàṣẹ ẹ jẹ́ ń pè wọ́n padà. ó ní agbára o ọlọ́run hmm. mẹ́wàá ń ṣẹlẹ̀ nílé ayé lọ́hùn ọlọ́run hmm. ti èdè àwọn ọmọ mi ò kọ̀ tí ì dàgbà ní mi tí ì tọ̀ wọ́n débi ẹ kọ́ ẹ káàbọ̀ máa mi. ẹ rọra ma. yes ma. mo ní ọmọbìnrin yẹn tó sá wá láti Mali hmm. ìgbà tó sá tó sá kúrò ní Mali tó ń bọ̀ Nàìjíríà. Mm ṣé kò yẹ wí pé kò kọ́ àwọn ọmọ ẹ̀gàn dání bàbá gan tó obìnrin gan bá wà nínú àwọn ọmọ tó bí yẹn bàbá gan á tún bá wọn sùn. á tún bá wọn sùn. àwọn ọmọ náà á tún máa bẹ̀rẹ̀ sí ní á tún máa bẹ̀rẹ̀ sí bímọ fún bàbá because bàbá yẹn gan èṣù ti èṣù ti wà nínú ayé bàbá èṣù ti wà lọ́pọlọ ẹ̀ nítorí pé ìyá tó ń sáfílẹ̀ ní nàìjíríà gan ìyá rẹ̀ gan blood pressure gan tilẹ̀ pa confam mama. blood pressure á ti pa tó jẹ́ pé gbogbo ọmọ yẹn bó ṣe wà yẹn kò ní sọ pé òun ò mọlé ó mọlé ó mọlé dáadáa. ó mọlé o ó mọlé ó mọlé. ó mọlé oríṣiríṣi ọmọ ni ọmọ òfò. mọlé ó yẹ kó ó yẹ kó pa àwọn àti bàbá yẹn ni torí inú inú wọn kọ tiẹ̀ ń bí mi báyìí mẹ́pẹ́ kí n rí wọn kí n pa àwọn méjèèjì pọ̀. òun wo social media ń gbogbo ìgbà ó wá ní kò sẹ́ bí ẹ kankan lórí social media irọ́ ńlá ni. báwo ni kò ṣe ní bẹ́ẹ̀ ni báwo ni o máa sọ pé o lè rí ẹnì kan tó jẹ́ fámìlì lórí social media. Hmm. most of àwọn ọ̀rẹ́ tèmi social media mo ti rí concert pẹ̀lú gbogbo wọn. Hmm. tàti ìtajọ lọ sí school tí mi ò rí mo rí social media yìí náà ni mo ti rí wọn so irọ́ ló pa ó ń dùn mọ́ òun gan ó ń dùn mọ́ òun gan fúnra rẹ̀ òun àti bàbá yẹn ó jọ ń dùn mọ́ra wọn ni hmm. so ó wá rí i pé at the end of the day pé nǹkan tóun ṣe gan ó lè jẹ́ nítòótọ́ pé ó ti ó ti ó ti pọ̀ jù fóun ló ṣe decide pé kóun sá wá tó ṣe jẹ́ owó bàbá ẹ̀. bẹ́ẹ̀ni tàbí káwọn ọmọ ṣe máa dùn fún un àwọn ọmọ yẹn gan ṣì wà ní danger hmm. nítorí bàbá máa kọtí láti máa bá àwọn ọmọ sùn wọ́n lè tún kúrò ní báàlì gan kó tún gbọ̀nà nìjẹ́ lọ eh. kó tún kó àwọn ọmọ lọ síbẹ̀. àwọn ọmọ ẹ̀ pé òun ò ní bàbá òun ò ní ìyá. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ purọ́ mà so life àwọn ọmọ gan wà peace hmm. ó máa á tún máa bá àwọn ọmọ yẹn sùn àfi tó bá yẹ pé tí ọkùnrin bá wà nù àwọn ọmọ yẹn tí bàbá yẹn gan lè máa bẹ̀rù tó bá sọ ọmọkùnrin gan dídí rìn torí pé ó fẹ́ bá ọmọ ẹ̀sùn ọmọ ọmọ ẹ̀sùn irú àwọn bàbá bẹ́ẹ̀ yẹn bàbá burúkú ni wọ́n bàbá òṣì. ó yẹ kó fẹ̀yìn wọn tàgbà. ó yẹ kó ó yẹ ìfà pípa tó yẹ kó pa bàbá yẹn rọjá làjàlá ni torí bàbá yẹn ò ní conscience ó ti bá yé àwọn ó ti bá yé ọmọ ẹ̀ jẹ́ pátápátá. pátápátá bẹ́ẹ̀ ayé ẹ̀jẹ̀ o. ẹsẹ̀ gidi òun ló wà láàrin àwọn méjèèjì yẹn tẹ́pẹ́ ayé wọgọ́ ò lè dá mọ́. Hmm. so hmm. tọ́mọ bá ti pé òun mọ́lé irọ́ ló pa o. Hmm. kọ́ tẹ̀yà yẹn nínú because she is a matured woman now àǹtá ìtọ́jú ẹ̀ kúrò lé ó ti wà ní twenty one years àwọn ọmọ ten fifteen years gan-an láyé ta wà ń sìn yìí wọ́n mọ fóònù nọ́mbà ìyá wọn àti bàbá wọn so o ò lè sọ pé òun kò mọ ọgbà anybody irọ́ ló pa ọmọ òfò ni aṣẹ́wó ọmọ ọmọ tó yẹ kó yìnbọn fún. á dẹ̀ máa wòye ẹ̀ báyìí pé èmi kò ti jákú sí bàbá mi eh. tán á dẹ̀ máa wòye eh. irú yẹn kò ní lè gbọ́ràn sí yẹ ẹ lẹ́nu because ó ti ń jẹ nǹkan tí bàbá ẹ nǹkan tí yẹ ń jẹ. kò ní gbọ́ o kò ní gbọ́ràn sí ah, yẹ ẹ lẹ́nu láyé kò lè gbọ́ láyé. á máa wòyá yẹn á máa gún gàràgàrà ni because wọ́n ti jọ ń jẹ nǹkan kankan náà bàbá tó máa ṣáàjì ẹ̀. kò lè gbọ́ o kò lè gbọ́ rárá tí ayẹyẹ bá sọ̀rọ̀ gan-an báyìí bàbá máa ṣáàjì ọmọ ni nítorí pé wọ́n ti jọ ń ṣe wọ́n ti jọ ń ṣe kankan náà <laughs> níbi kan tí àìgbọ̀n máa ṣọ́ra wọ́n lè fún yàgàn poison. ọlọ́run iyì ìtàn sá lọ yìí màmí wọ́n ti máa máa plan ẹ̀ dáadáa pé bàbá ti mọ̀ ah. pé òun fẹ́ sá lọ kó tó di wípé ìyá lọ pariwo fẹ́ pariwo lé wọn lórí bàbá yìí máa ti plan ẹ̀ káwọn fẹ́ sá lọ. bẹ́ẹ̀ni mo a dẹ ti sọ fọmọ obìnrin a dẹ ti sọ fọmọ gan bí má wọrí àjọ máa sá lọ ni wọn ò ní rí wa ẹ wo ọmọ yẹn gan ó mọ nǹkan tó ń ṣe aṣẹ́wó ọmọ ni ọmọ òṣì. ọmọ tó lè pàyà ẹ̀ ni. bẹ́ẹ̀ ni náà ọmọ òṣì lọmọ yẹn ọmọ òfò ẹ wo ayé yìí ti bàjẹ́ o. àwa la fẹ́ fọkàn tán ẹ gbà mí màámi. àtẹ̀wá mọ̀ báyìí àtẹ̀wá mọ̀ báyìí ayé yìí ti bàjẹ́ o ẹ kí ló wá kiri ẹ wo kọ́lọ́ ṣàṣàánú fún wa. ẹ ṣe máa wọ ẹ kú ètò náà. kò sẹ́bí ìyá lórí Facebook bẹ́ẹ̀ náà ni kò sẹ́bí bàbá ẹ̀ kankan lórí Facebook rárá rárá tó fi wá jẹ́ pé content creator lórí ló ṣẹ̀ wá kó ló wá dé sílé ẹ̀ ọgbọ́n ló ń dà ọgbọ́n ló ń dà kó sọ pé àwọn làwọn mú wọ́ o kò mọ̀nàmọ́ ni irọ́ ló ń pa o. <laughs> ọgbọ́n ló ń dà. ọlọ́gbọ́n dorí ẹja mú mi mú ìdín. bẹ́ẹ̀ ọgbọ́n ló dá ọmọ burúkú ni ọgbọ́n ló dá ó lọlé straight ọba wálé wá òkú tó sábẹ́ bridge òun ló mọ ó mọlé. ó mọlé o. ó mọlé irọ́ ló pa. mọlé dáadáa. irọ́ ló pa. dáadáa. ọmọ òṣì. mo tún gbèdì fáwọn eléyìí o kò ń ṣẹlẹ̀. ọgbọ́n kọ́ ló ń ṣàánú fún wa eléyìí gbẹnu o. ó gbẹnu tán ọlọ́run màámi ó gbẹ àfi pé béèyàn bá dẹ̀ sùn tọkọ ẹ̀ báyìí ìtàbọ̀ ká kéèyàn kọ́ à má di gbogbo ojú tán dẹ̀ ní báyìí ẹ ṣé èèyàn náà ní jáde ní màámi ṣé èèyàn ò ní jáde kò ní lọ gbéṣẹ́ ìgbà tó yẹ pé wọn máa di ọmọ mọ́ra kiri ọlọ́run má fún wa lọ́mọ òṣì. ibù gan láàrin òru gan wọn lè máa ṣe wọn yà lára tí wọn ti yà gan ò mo ti gbé program kan wá rí bàbá àti ìyá uma yẹn eh, single mother ni ọkọ ẹ̀ ti kú tó wá rì márì nígbà tó rì márì ẹni tó wá bímọ fún ó wá ṣẹ̀ṣẹ̀ ó bí ó rì márì ó wá bí ọmọ kékeré kan so ibi tí ọ̀dọ̀ ọkọ yẹn ni wọ́n ń gbé yàrá tọmọ ń sùn ṣe bìlí pé bàbá ìyá dẹ̀ máa jí lẹ́gbẹ̀ẹ́ ìmọ̀ró oorun tí yìí náà sùn á máa jí lẹ́gbẹ̀ẹ́ ìyàwó ẹ̀ lóru òru á dẹ̀ máa lọ bá ọmọ ti bí sùn nínú ilé ó dẹ̀ náà ọmọ yẹn ò gbọ́dọ̀ sọ títí títí títí tọmọ fi lóyún mọ́ ìyá lára ìyá ò mọ̀ tó fi ṣẹ́ oyún ọmọ kékeré. irú oru wèrè oru ìyàwó gọdí ìyá ẹ̀ lọ. ìyá ò dẹ̀ mọ̀ wọ́n dẹ̀ ṣe kinní yìí títí títí sí bí abẹ́ ọdún méjì bí mẹ́ta ọmọ dẹ̀ lóyún láàrin ah. ìyá ò dẹ̀ mọ̀ wọ́n dẹ̀ jọ ń orí bẹ́ẹ̀dì kan náà màámi ẹjọ́ irú oorun burúkú wo nìyẹn oorun yà ṣé ńgbà tí bàbá bá fẹ́ dìde lọ ṣe ṣó ń fi nǹkan pàyà lójú ni like wọ́n mà ṣe fún like more than two years tọmọ yẹn lóyún lẹ́ẹ̀mejì láàárín ẹ̀ bàbá dẹ̀ ló ń ṣe ìyá ò dẹ̀ mọ̀. ìyá ò dẹ̀ mọ̀ ẹ wẹ́n lómi ìwà òun ti bàjẹ́ jù. Hmm. èmi mi ń díjú o ah. béèyàn kan bí bílẹ̀kùn mi kàn ṣe yẹn àfi bí èkú àsùnkẹ̀ mi zoom àfi bí ẹgbọ́n fẹ́ jí mi gbé ni. Hmm. béèyàn kọ̀ wọlé báyìí pẹ́ mo ti ojú mi fún àyà àti ọ̀ràn lẹ́ẹ̀ báyìí ni mi ń sùn. torí ẹni mi ṣe lẹ́ran létí lọ ẹgbọ́n mi ṣe jìkòtò èmi gan mọ̀ pé mi ń sùn i no dey sleep ọlọ́run ọba mi ń sùn even ẹni kan tẹ̀ rí ìgàn mi ìfún mi ìdí tètè sùn yìí tètè sùn kéèyàn wà kí ọjọ́ òpó kò lè máa bọ́ ọmọ sùn lẹ́gbẹ̀ẹ́. lẹ́ẹ̀ nínú ilé kankan náà lẹ́gbẹ̀ẹ́ òde máa dìde. Ah, mo ti rí ọmọkùnrin náà ẹni tí ẹni tí ẹni ọkùnrin yìí fẹ́ òun ló bí ọmọ yẹn fẹ́ lòmíì kó tó fẹ́ lọ kó tó gbé ọmọ yẹn lọ fẹ́ yìí hmm. ó dẹ̀ ń bọ ọmọ yìí sùn láti ọmọ kékeré hmm. ó dẹ̀ ń bọ ọmọ yìí sùn ìgbà tọmọ tí wọn ń dàgbà ní tọmọ tọmọ tí wọn ń dàgbà tó yẹ pé nígbà mi tọmọ yẹn bá jókòó sí ẹni ìwé bá ẹni pé gbogbo ìdí ọmọ yẹn á máa rìn. wọ́n ti bà yí ọmọ jẹ́. ó ti ó ti ó ti bà oyún jẹ́ fọmọ yẹn títí títí tí so tọmọ yẹn bá sọ pé òun ò gbà á máa tẹ́tì ọmọ yẹn pé máa lé ẹ bọ́ta máa ṣe kiri kan ọmọ ogun ò ní lè sọ fún ìyá. Hmm tó wá ń bọmọ yìí sùn títí tó yẹ pé at the end of the day ọmọ yẹn ní ó fẹ́ go out of the thing ọmọ yẹn run mad ọmọ wọn rìn kiri ọmọ run mad life story ni mo sọ fún yìí ìwọ́dé pé ìwọ̀dà gan wọn tó má ní ìwà tí kúrò lé wàá fọmọ́lẹ̀ pẹ̀lú ọkọ tó fẹ́ hmm. tó fi báyé ọmọ jẹ́ tó wọn fi bẹ̀rẹ̀ sí ní ṣe bí irú tó ṣe ṣe gànàgànà kiri àdúgbò wọn ti wá yàwèrè so a lot of things bẹ́ẹ̀ yẹn ó ń ṣẹlẹ̀ ẹlòmíì wà òun ti bàjẹ́ ju òun ti bàjẹ́. bẹ́ẹ̀ni ah. bẹ́ẹ̀ni màmí ẹlòmíì máa sùn báyìí ah. eh, eh. láì ṣọkùn. ọmọ ọrùn bíi bíi bíi bíi Kilimanjaro ọmọ ọrùn yẹn. tí bá lóògùn oògùn mo fẹ̀sọ̀ pé ìgbà mi ti bá fẹ́ ní sandscape máa tún lóògùn oorun oògùn oorun mo rí ìtì ẹ̀ supplement mo nílé bíi bí anything i no dey use am mo lè lò kan lẹ́nu kójú dẹ̀yìn ọ̀sẹ̀ mẹ́ta because ó máa jẹ́ kí mi ìfẹ́ kí máa máa ṣe dẹ̀gẹ̀dẹ̀gẹ̀ mi láìkí ẹ̀ mo máa ń fẹ́ kójú mi báyìí kó wà ká láti ní kí n wà kí n fi pánpánpán ní mi láìkí ẹ̀ that's why ó máa ń dàbí pé ojú mi ń gbà mí á kó sínú ọrùn mi lè gùn ah. mm-hmm. mo mọ̀ pé mm-hmm, mi kì í sùn i no dey sleep bẹ́ẹ̀ ni. ẹlòmíì tó bá ti bọ́ sórí bẹ́ẹ̀dì báyìí ó ti ta wanwa ó ti sùn lọ bí òkú wèrè kí kán máa lu kán máa fọ́lé lẹ́gbẹ̀ẹ́ kò ní mọ̀. kò ní mọ̀ bí mo ṣe wà yìí mo lè wà wake two o'clock mi ti sùn hmm. tó jẹ́ pé láàárín two o'clock sí four o'clock mo tún dájú láti gbọ́gbọ́n ní prayer. Mm-hmm. ẹgbẹ́ mi ló ti wá fẹ́ máa bá ara wọn sùn ní tí mo wà ní káwọn mú ni. <laughs> ní agbára o. ẹlòmíì gbọ́ báyìí a kò sùn a kò sùn bíi mi mọ oorun ìyàwó ló ń sùn. Hmm. ẹ̀wọ̀ kọ́nà ọkọ̀ máa ṣọ àwọn àwọn mothers mi wà careless. ọlọ́run àwọn ọmọ yẹn wọ́n ba yẹ́ very careless. very careless. ọmọ kékeré ọmọ kékeré ọ̀pọ̀ ẹ̀jẹ̀ ọmọ kékeré sùn. ah kò tún ṣe ọmọ tiẹ̀ o ọmọ tó gbé wá ọmọ tó gbé wá wá tọ́ tó wá bá a. Eh, eh. ó wá bá a sùn ẹ wo àwọn ọmọ nǹkan tó filẹ̀ sí mali gan ọkọ lọ́wọ́ wà pẹ̀lú wọn if not bàbá yẹn á tún rán wọn lóyún ni tóbìrì bá wà nù wọn. ọlọ́run ọlọ́run wọn lóyún ni o. ọlọ́run kọ́lọ́run máa kọ́lọ́run máa ṣàánú o kọ́lọ́run ṣàánú o ayé ta ti wá bọ́ sí i ayé ti wá yàtọ̀ o. ọlọ́run ó tẹ̀ tí wàá yà tán gan o. ayé eléyìí ò sọ bọ́bọ̀ dáadáa mọ́ ọ ọlọ́run bá ń gbọ́. kò tiẹ̀ sọ bọ́bọ̀ rárá kò sọ bọ́bọ̀ o kò tiẹ̀ sọ owó mọ́ ọ ga jù ẹ kó ètò máa wo ọlọ́run máa wà pẹ̀lú yín o. omi ọlọ́run bàánú ẹ ṣé gan mo dúpẹ́ o. yes ma yes ma yes ma ẹ ṣé ma yes o ọlọ́run nìkan ló lè ṣàánú wa báyìí ọlọ́run nìkan ló lè ṣàánú wa ní nǹkan tá a dẹ̀ kó tá a kó sí báyìí ní ní sí ayé tí a tún sọ pé kulibrom jákùsí tọ́lọ́hún ṣe àtúmọ̀mọ́pọ́ lọ́hún ò ṣe dáadáa ni ṣàmọ̀mọ́pọ́ lọ́hún ò ṣe dáadáa fún wa tó ni ẹ wo bàbá yìí sí àti irú bàbá yìí ó yẹ kán mu ó yẹ káṣírí wọn tú àti mìnà àti mínà kọ́kọ́ múrò bàbá ẹ̀ kán fẹ̀yìn wọn tàgbà kán kú dànù ni irú eléyìí náà kò yẹ kó lọ scot free ó yẹ kó lọ at least tó bá fi àfi twenty years pọ̀jù orí ẹ̀ a máa ṣe á ti di kùjẹkùjẹ sọ́hùn á ti dàgbà sọ́hùn torí ó mọ̀ọ́mọ̀ ó mọ nǹkan tó ṣe ó mọ̀ọ́mọ̀ ó pàjá ilẹ̀kùn ni apanilẹ́kùn ọmọ ni lárábìnrin ó pàyẹ́ ilẹ̀kùn ni àwọn màjára wá wá ń sìn ọjọ́ ń wá fámìlì ń wá fámìlì mọ́mí adélẹ́yẹ ń ẹ kí n padà mo rí kọ́ yín fèrèsì àbí orí fèrèsì ẹ kí n wọ́n <laughs> bá ń gbọ́lé ní mo sùn tì <laughs> ah, kò so mi kì í sùn nǹkan tí sọ̀bọ̀bọ̀ máa dá sílẹ̀ apá sọ̀bọ̀bọ̀ gan kò lè ka láéláé apá sọ̀bọ̀bọ̀ kò lè ka ọlọ́run bá mi i no dey sleep o ọ̀rọ̀ mi gan ó ti sú ọkọ mi ah béèyàn kọ́ kéèyàn kọ́ ṣe yẹn àbí kó kọ̀ dìde lẹ́gbẹ̀ẹ́ mi àbẹ ojú mi báyìí máa ṣe ọ̀hún gọ̀dọ̀ báyìí ni àbí kéèyàn kọ́ kẹ́ẹ̀kọ́ ra ṣí àfi bẹ́ẹ̀ ni pé mo ti sẹ́ẹ̀tì ara mi sí kìíní I don't know kẹ́ẹ̀kọ́ ra ṣílẹ̀kùn yẹn kẹ́ ẹ yọ ṣí ẹ̀yin tẹ́ ẹ rò bóyá ẹ̀yin yọ ṣí ojú mi máa ràn gọ̀dọ̀ báyìí tí ẹ̀ ní pé o ṣe ń yọ ṣí yẹn o máa wù báyìí máa máa ràn gọ̀dọ̀ <laughs> ọlọ́run máa mú wa o má fọ wà lẹ́nu tó máa mú wa lọ́wọ́ ẹ kúrò lẹ́ màá mi. hello ma. hello ma. ẹ ká lẹ́ ma. ẹ ká lẹ́ màá mi ẹ máa kó àtàrà kó ètò. a kó ètò ma. yes ma. ẹ ra ma. yes ma. ẹ kí ọpọlọ o. yes ma má mi bá wà sílé yìí náà. mẹ́wàá ń tẹ̀lé lórílẹ̀‐èdè àgbáyé. ọlọ́run. kọ́lọ́ máa ṣàánú wọn fún wa káwọn wa mọ̀ volvit nǹkan burúkú àmì o. bọ́ mi ò rò pé gbogbo àwọn àwọn nǹkan tó máa ń ṣe báyìí mi rò pé is natural hmm. èmi rò pé wà natural o how can someone be the same solo ọmọ tó bí nínú rẹ̀ eh. your biological child wà dẹ̀ máa bá ní àjọṣepọ̀. màámi àwọn kan ń ṣe o. tó tó bá yẹ pé sọ̀dẹ̀ hmm. ah òun náà ni mo sọ pé kọ́lá má já ọmọ wa vulvity mo rí burúkú ṣàǹkó àwọn bàbá burúkú kan tó yẹ pé pé àwọn wọ́n fi ń ṣe ọlà owó wọn nígbà wo ni torí mi ò wo i don't know pleasure tó wà bẹ̀ tó yẹ pé ìwà nírìyàn ní outside tó yẹ pé hmm. ọmọ tó wá bí nínú olú àmọ́ bá lájọṣepọ̀ tí ò bá sí nǹkan kan behind it. Hmm. wọ́n gbogbo àwọn tó ń ṣe nǹkan yóò dà pé there is something under it tó yẹ pé wọ́n fẹ́ kẹ́nìkan ó mọ̀. tàbí kó jẹ́ kíní tó máa ń pè ní pí kíní kan yẹn mi fẹ́ pè tán pí ẹ ti mọ̀. bẹ́ẹ̀ ni mà tàbí kó because ẹni tó bá jẹ́ irú yẹn tó bá jẹ́ píìkì nìyẹn kò sí ní anything ah. under skate ọmọdé ọmọ àwọn ni. bẹ́ẹ̀ni wọn máa ro wọn máa dé wọn máa hàn jù Ọlọ́run ṣàánú fún wa Ọlọ́run máa jẹ avoid victim káwọn á máa kàgbákò torí nǹkan burúkú gbà ní Ọlọ́run máa jẹ ìrírí ọkọ bẹ́ẹ̀ nǹkan burúkú ni nǹkan náà ṣàánú wa kó bá la orílẹ̀-èdè nàìjíríà kọjá pẹ̀lú àwọn ìwà burúkú atrocity day in day out ló ń ṣẹlẹ̀ yìí àwọn nǹkan yẹn ti wá pọ̀ jù these days raping raping lónìí ìtọ̀hún lọ́la ilé ìbàdàn yàgbọ́n ọmọ sùn lónìí oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ so kọ́ náà kó ṣàánú fún wa ni kánádé máa orientate àwọn ọmọ wa we have to be our especially our ìyá we have to be friend with these children especially àwọn ọmọbìnrin to know what is going on kó tó di pé nǹkan yẹn deep ẹ̀kú dájú pé nǹkan àgbà yẹn tètè mọ àti ní ṣíà stage wọn kò ní deep to that extent ọlọ́run ó ṣàánú fún wa a máa rà àánú gbà ní gbogbo ọ̀nà àní kó bọ́ sí páńpẹ́ burúkú lórúkọ jésù ẹ ṣe máa kú ètò. ẹ ṣe máa mi ẹ ṣe gbọ̀ngàn dúpẹ́ mọ́ sista táwọn ẹ̀ mà káàbọ̀ ẹ pàtàrọ̀ <laughs> kọ́lọ́ ń ṣàánú yàn kó má jẹ́ ká kó sọ́wọ́ káwọn ọmọ wa kó má rà rìnrà káwa náà ká má rà rìnrà ká má bọ̀ sọ́wọ́ àwọn bàbá burúkú bàbá òfò káwọn ọmọ wa má kọ́ ah ọlọ́run ọba gbọ́ the worst part tí wà ní wípé ní nàìjíríà yẹn tàbí mi wá mi tí ìmọ̀ ti mi nàbí òfin wọn ṣe rí nàìjíríà wọn á tún máa ìmí ìwà tẹ́ pé wọn á tún máa jẹgbé àwọn tó ṣe kinní yẹn gangan gangan yẹn wọ́n tún máa máa lọ scot free wọ́n á tún máa wọ́n á tún wọ́n á máa fi ẹni tí ò ṣe òun ló máa máa jìyà ibi tí nàìjíríà tún wọ́ọ̀sì sí nìyẹn tó fi yàtọ̀ sí ìlú òyìnbó ìlú òyìnbó ẹni yá à ó máa ọ̀hún ló máa hàn ó ti ṣọ́ọ̀jù wọ́n bá rí mú wọ́n bá gbà mú ọ̀hún ló ọ̀hún ni ó kò sọ ó ní incident kan tó ṣẹlẹ̀ ní ìbàyìí ọ̀rẹ́ mi ọkọ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi yẹn àjọ ń gbé tòsí ara ilé ẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ mi so ọkọ ẹ̀ ọkọ ẹ̀ yẹn wá ní ọ̀rẹ́ kan ọ̀rẹ́ ọkọ mi yẹn um, um, ọ̀rẹ́ um, báwo máa yìí sọ́nà ọ̀rẹ́ mi ọkọ ọ̀rẹ́ mi ṣó yé yín ọkọ ọ̀rẹ́ mi yẹn ní ọ̀rẹ́ kan ọkọ ẹ̀ náà ní ọ̀rẹ́ kan ìyẹn wá fẹ́ òyìnbó òyìnbó níyàwó ẹ̀ wọ́n ti bí ọmọ ẹyọ kan fúnra wọn àwọn méjèèjì wọ́n ti bímọ ẹyọ kan ẹ bìlíìfù wípé bọ̀bọ̀ yìí wọn wọn ò jìjọ gbé ó máa ń wá máa ń lọ bọ̀ ọ́ ti lọ́mọ fúnra wọn wọn jọ ń wà pé yes family family ṣe bìlíì pé lọ́jọ́ yẹn bọ̀bọ̀ yẹn lọ sọ́dọ̀ ìyàwó ẹ̀ wọ́n wá ń ṣeré nọ́màtì náà ọkọ àti ìyàwó ó wá ń ṣeré pé òun fẹ́ sọ bọ̀bọ̀ òun fẹ́ sọ bọ̀ ìyá ló ti ṣẹlẹ̀ ẹni tí mo mọ̀ ni o òun fẹ́ sọ bọ̀bọ̀ so gẹ́yẹn wá rárá rárá oògùn ò ṣe òun ò ṣe hmm. torí wípé bọ̀bọ̀ yẹn ó gba mi ni nà ẹ̀mọ́ ọkùnrin ibi tó òun ò pè sí wọn á ṣàfẹ́ ẹrún kinní burúkú yẹn mọ́ọ̀yàn ní sọ́bọ̀bọ̀ ni wọn á ṣàfẹ́ ṣe lọ́rọ̀ ọyàn ní àgàgà tí kinní agro yẹn bá ti wà ń bẹ̀ báyìí wọn á máa mú sọ́bọ̀bọ̀ yẹn bọ̀ ní ah, ó máa máa ṣe wọ́n bíi pé wọn ò ṣe rí láyé wọn ni bí bọ̀bọ̀ yìí bó ṣe ṣáàsọ̀ bọ́bọ̀ ọ́ gẹ́ẹ̀ òyìnbó yẹn nìyẹn pé ah like ọkọ mi ni na ìyàwó eh, mi ni na ah, tá a ti lọ́mọ nǹkan kan ó sì bí lè pé <laughs> ọlọ́wọ́n bá ń gbọ́ ṣé ẹ rí nǹkan tó kọ̀ ṣe yẹn bọ̀bọ́ iṣẹ́ wọn ẹ o ọkọ ẹ̀ ó ṣẹ̀ wọ̀n tó bá jẹ́ nàìjíríà ló ti ṣẹlẹ̀ a máa tún máa blame gẹ̀ yẹn wọ́n á ní à ó rọ́kọ lẹ́wọ̀n ó ṣe ó mọ̀ tó bá yẹ pààrin dúdú gan ni dúdú ò ní gbà ọmọ ẹbí máa máa fẹ́ ẹ̀bẹ̀ pa pé má ràn ọmọ wa lẹ́wọ̀n ṣe bọ́kọ ẹni tẹ́ ẹ ti bímọ fúnra yín tẹ́ ẹ ti ṣe ẹ̀wọ̀n ọ̀bọ ìṣẹ̀wọ̀n ó sọ bọ́bọ̀ dáràn bó ṣe sọ bọ́bọ̀ ìyàwó ẹ̀tàn torí pé kò wá ní láti inú ìyàwó ẹ̀ ọ̀rọ̀ tí mò ń sọ yìí mo mọ àwọn ẹni tí mò ń sọ yìí o torí pé kò wá láti inú ìyàwó ẹ̀ tó dẹ̀ ṣe ìyẹn ò dẹ̀ wá fi ṣe méjì ó sì yà kó pé ọlọ́pàá lójú ẹ̀ o ó sì yàrá bọ́ síta láìbí pé èèyàn ṣe tán normal ó dẹ̀ lọ pọ̀ ọlọ́pàá the next thing ìmọ̀ wà nílẹ̀ ọ̀ṣẹ̀ ọlọ́pàá déédéé ó dẹ̀ ní ọkọ ẹ̀ yẹn tó ti bímọ fún ni o <laughs> ibi táwọn òyìnbó tún ya wèrè sí nìyẹn bó bá jẹ́ dúdú ní sẹ́yìn wàá máa gba àá ibi tó ṣì ń sọ bọ̀bọ̀ alákọ̀ọ́kọ́ tẹ́ ẹ ti jọ ń fà pé àmì ìṣe ara mi ò ara mi ò sí lọ́nà kinní kan ó tún ti ń kinní ẹlẹ́ẹ̀kejì tó ti ń gbéra mọ́ wọn ní abẹ́ ó tún ti fẹ́ mú ẹlẹ́ẹ̀kejì ó tún ti fẹ́ rún ẹlẹ́ẹ̀kejì mọ́ ó sọ bọ̀bọ̀ wọnú ẹ̀wọ̀n bẹ́ẹ̀ ni gẹ́ẹ̀ yẹn bọ́lọ́pàá ṣe dé nìyẹn tọ́lọ́pàá mú dé báyìí ó kọ̀ ra nọwọ́ sí ọ̀hún ni gbogbo òun ní àjọṣepọ̀ so nǹkan tí ò like nǹkan tí ò wò ó <laughs> mo nílé ìtúga o <laughs> mo sọ fọkọ mi ní n bá sọ pé mi ìṣe rárá fi mí sílẹ̀ máa sọ márùn sọ bọbọ ọmọ mi lára <laughs> ẹmọ dúdú dúdú rí ọkọ mi ni ọfẹ pọlọpàá fún mi ni àbí kí ni lẹ́yìn ọmọ mélòó mo ní ẹ̀yìn ò ti bímọ tó bá jẹ́ dúdú ni wọ́n má bọ̀bọ̀ yìí kẹ́dẹ̀ rí dúdú ni dúdú ni bọ̀bọ̀ yẹn ìyàwó òyìnbó bó ṣe rọra ní kọ́ máa gbé lọ nìyẹn ọlọ́wọ́n bá ń gbọ́ bọ̀bọ̀ yìí dẹ̀ lo ọdún kan ó pé ní kẹrìmàjágbè nígbà tó dé kò tí ẹ lè gbọ́dọ̀ ìyàwó gan ó kọ́kọ́ wá sí ọ̀dọ̀ èmi àtọ̀rẹ́ mi èmi àtọkọ ọ̀rẹ́ mi àdẹ̀jọ́ ń gbélé kan náà ní ilé wa ìkan kan náà nígbà yẹn kó tó di pé mo move kúrò níbi tí mo ń gbé tẹ́lẹ̀ ẹni yẹn ọ̀dọ̀ wa ló kọ́kọ́ wá gbàràgbàrà ló sunkún wọ̀bọ̀ pé ah ah